آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أدى قسم الله أدى في التي في جميع وفي الحمد لله الذي في الصالحات أدى قسم الله أدى لوري بيارة في الجنس tí a ti gbẹ̀tẹ́ lọ́ba nílé Muhammad sọ́lá rẹ̀ sọ́lá tọ́lá bá wọn lé àwọn sọ́ọ́dọ̀ rẹ̀ àti gbogbo àwọn tọ́lá ìpè ẹ̀kọ́ tó ti di ìjọ ẹ̀sán ọdún àwọn kékeré ó súnmọ́ wọlé gẹ́gẹ́ bí ìjọba fẹ́jà ti kéde rẹ̀ pé olùgbé ọmọ abẹ ilé ìjọ náà ṣé ó kọ́ra rẹ̀ náà láti jẹ́ kéde rẹ̀ ní ìjọba ní ìpínlẹ̀ ọdún yìí ti ọdún àwọn mùsùlùmí níbi pé a bá wọn lọ́wọ́ sí téèyàn bá ti gba islam wọn máa ń gba òfin rẹ̀ mọ́ ni ọ̀dọ̀ tí wọ́n bí ni a máa ń gbé islam nígbà tó ti jẹ́ pé òfin rẹ̀ àìsí papọ̀ àwọn àfáà ọmọ ọmọ kọ síra lé lórí wọn jókòó wọn dáàmú láti fi jẹ́ pé kí ni ohun tí ó jẹ́ àǹfààní fáwọn mùsùlùmí láyé bí àjẹ́wòlá kìyàmà pàápàá jùlọ lórí agbọ́n ní ọdún ọlọ́dún tó yàtọ̀ tọ́dún àwọn mùsùlùmí ẹnu kò lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa pé ọdún àwọn mùsùlùmí kò bí mẹ́ta náà lọ ọdún léyà ọdún túnmọ̀ àwẹ̀ àti òòjọ́ jùmọ̀ a tàbá rẹ̀ lómi tó bá pé lọ́dún méjì ọyọ̀ jùmọ̀ kó ń bẹ̀ ni ẹni ọba pè mẹ́ta ó fi túmọ̀ àpọn ni méjèèjì náà lè máa gbọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ tó bá ti wá yàtọ̀ táwọn ọdún yìí àwọn ọdún yòókù a gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ pa rẹ̀ àwọn àfáà wa sọ ti wọn wọ́n wá fi mùsùlùmí lẹ̀ kó lò fẹ́ inú rẹ̀ lórí ìsẹ̀mí ayé bá ti fẹ́ lò tàbí ìrìnà ìjẹ́ mẹ́ta láhà dàbẹ̀jáde torí pé àlùjẹ́ náà ó ní ìpele àmọ́tí sì náà máa tọrọ jẹ́nẹ́tù fèrèdáùs pé jẹ́nẹ́tù fèrèdáùs ní ká máa tọrọ torí pé ń bẹ̀ ní gbogbo pàápín ọlá àlùjẹ́ náà pẹ̀ sí pé pàápín ọlá àlùjẹ́ náà bá wà pẹ̀ sí jẹ́nẹ́tù fèrèdáùs gbogbo ohun tí ọrọ̀ mọ́ nílé ayé náà ní kéèyàn tẹ̀lé kéèyàn bá fẹ́ rí bẹ́wọ̀ àfáwa ibùn tèmíyá ọkọ̀ ìgbìmọ̀ ọmọ ti fẹ́ràn lórí kí ni ibi tí a ti yàtọ̀ síra wa àtàwọn yẹ̀húdí àtàwọn nẹ̀ṣọ́rọ̀ àtàwọn ẹlẹ́bọ sọ̀rọ̀ tí wọ́n sì pé ilé ìtìdá òṣèré ọ̀tẹ̀ mùsàkè ẹni tó bá fẹ́ tọ ojú ọ̀nà tó dúró déédéé tí ó wá fi yapa àwọn àtàbù ìjẹ́hì àwọn ìjọ ọ̀nà náà wọ́n kẹ́ni wọn mọ̀ sí ìdílé nìgbẹ́ládùn ńlá lórí rẹ̀ nígbà wọn débi ọdún àwọn kékeré ògbó ọdún tí wọ́n bá ṣe wọ́n kó gbọ́ àwọn afáwà lórí rẹ̀ àgbọ̀dọ̀ bá wọn lọ́wọ́ sí àgbọ̀dọ̀ kí wọn kó wọn kó ọdún àwọn àwa náà gbọ́dọ̀ dásọ nítorí rẹ̀ gbogbo àwọn eléyìí ni wọ́n kó wá ibi tí ẹnu ti ẹnu ti kò lẹ́tọ̀ àwọn olùmọ̀ òun náà ní pé àtijọ́ tí wọ́n bá bù wá lẹ́bùn tá a lè gbà tẹ́ bá ń gbọ́ pé wọ́n sọ pé wọ́n náà má jẹ oúnjẹ wọn o wọ́n náà má jẹ oúnjẹ wọn o oúnjẹ gan kọ́ nípìnlẹ̀ torí kó ń jẹ báwa jẹ́ bí ìlà àti sọ̀rọ̀ oúnjẹ ohun tí ń bẹ́ ń pìlẹ̀ gẹ́gẹ́ ní alẹ́ àjíjà tá a lè gbẹ̀bùn wọn àbá lè gbẹ̀bùn wọn tí wọ́n bá ń sọdún gbogbo bí àfọwọ́dún ṣe ń yá bí wọ́n ti mẹ́fà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ìṣẹ̀ṣẹ̀ bá rí kọ́ mẹ́fà wọ́n bínú hàn ẹni yóò tó bá kọ́ sí àwọn ìjọ kan àníbi ló fi dára wọn àgbọ̀dọ̀ bá wọn sí báyìí àgbọ̀dọ̀ bá wọn sí báyìí àgbọ̀dọ̀ bá wọn sí báyìí ṣùgbọ́n nígbà tí wọ́n dé agbègbè àdíjà yìí àwọn náà fúyẹ́ wọ́n fúyẹ́ lórí rẹ̀ wọ́n lọ ọ̀dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ṣàlàyé nípa pé kò sóhun tó burú láti jẹ́ pé ká gba àdíyà lọ́wọ́ wọn pàápàá jùlọ ọba ìfá àbá máa ń fúnra tẹ́lẹ̀ kọ̀dún tó dé èyí lábẹ́ ẹ̀sẹ̀ ló ń jẹ́ wọ̀ ní èyí tó fóúnjẹ gẹ́gẹ́ ní ohun táwọn àfáà jọ ń ṣe fanfà láàárín ara wọn ní gbogbo ẹ̀ lọ láti wá gbé ọmọ ọlọ́àdé yẹn sá àti ìjẹ́ mùsùlùmí èèyàn kí ni ọmọ gbà lọ́lọ́lá jù àwọn tí mo fi sọ ni òun náà sì ni àwọn tó lálàáfíà kí ni ọmọ gbà lọ́lọ́lá jù tí èèyàn bá gbà ńkọ́ àwọn sọ pé nǹkan lọ́lá jù ayé pé tí èèyàn bá gbà náà kọ̀sẹ̀sẹ̀ kọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ pàápàá jùlọ tó bá ti bọ́ sí abẹ́ àdíjà pé wọ́n bú yẹn ní nǹkan tọ́wọ́ á jẹ́ pé pé èèyàn jọ máa ń bú yẹn ní nǹkan tẹ́lẹ̀ nígbà tọdún òsílẹ̀ tí ò ń dà ẹjọ́ mo wá lápẹẹrẹ ọ̀gá téèyàn tí ẹnìkan jẹ́ ọmọ sí lábẹ́ rẹ̀ bóyá ń bá ń ṣiṣẹ́ ní kọ́ńpìnì ọwọ́ á di parí ọdún wọn báyìí olóhùn ṣàjọ̀dún ọwọ́ harvest ìtumọ̀ ọ̀rọ̀ yẹn náà ọwọ́ harvest ó sì ṣe wá láti kọ́ńpìnì bẹ́ẹ̀ ìwà ń ha sọ́fẹ̀ tó fún mùsùlùmí láti gba irúfẹ́ sí i wọn táwọn afáǹsọ lò àwọn ọ̀rọ̀ oúnjẹ torí oúnjẹ ní àwọn alẹ́mọ̀ bí ilé ìjọba máa ń tẹnu mọ́rọ̀ oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ tàbí ẹ̀sì ẹ̀kọ́ ọlọ́ra yogurt ọbẹ̀ tí ó ní mẹ́ta mẹ́ta fáwọn òṣìṣẹ́ rẹ̀ tó sì tẹ́yìn ilé gbà tàbí ẹ̀kọ́ ó ti lákàntì wọn lọ́dọ̀ ó ti lówó oṣù tí wọ́n fún wọn tẹ́lẹ̀ ọwọ́ sàlàyé pé mo ti twenty thousand fún yín sínú àkáǹtì òǹkálùkù ẹ̀mí sọdún ní sọdún gbógun tó mùsùlùmí lè torí ẹ̀ sọ pé yá ẹsẹ̀ ìdàgá ti ń padà kí n tẹ́ǹjẹ̀ sí padà ìfẹ́ tàbí ẹ̀fẹ́ ẹ̀kọ́ ó tún lè má bàbá yẹn wá kẹ́nìkan kẹ̀dúrẹ́kọ́ jólówó nínú àwọn tí wọ́n ń sọdún yẹn kọ́kẹ̀dínlẹ̀ òjọwọ́ ìlú ọdún wọn yẹn ọ̀pá kìtìrẹ́là bẹ́ẹ̀ ìlàjì àpò ìlàjì àpò fáráìsì ẹ̀ máa wá gbà sọ́tọ́ kí mùsùlùmí ọlọ́ọ̀gbà àbí ọ̀tọ̀ ń táwọn afáǹsọ ni ó tòpọ̀ látara pọ́rọ̀ oúnjẹ náà ló súnmọ́ wa bí ibi tá a lè jẹun wọn tá a lè jẹun wọn kẹ̀kẹ́ ó dídí ọ̀tọ̀ lọ oúnjẹ gẹ́gẹ́ tẹ́lẹ̀ bí tá a lè jẹun àbọ̀ lè jẹun wọn. tá a lè jẹun wọn yẹn ọ̀tọ̀ ni pé ẹran tí wọ́n bá pa fọ́dún owó sáró táfàkùnà lè ládẹ́lẹ̀ òlànà ẹran tí wọ́n bá pa fọ́dún wọn èèwọ̀ ni torí bá mùsùlùmí gan tẹ́lẹ̀ ní yìí tá a bá ń sọdún míì tó yàtọ̀ sọdún tí Islam mú wa tí wọ́n wá pawé ẹran gan síbẹ̀ tí èsì pé torí ibi tọ́lọ́wọ́n ọba ló ní wọ́n fi pa á gbọ́dọ̀ jẹ́ kátàkọ́gbọ́ ẹgbẹ́ ìfẹ́ mùsùlùmí ṣùgbọ́n ní ìsìn ọba gbogbo ọ̀nà tá a wíyẹn wá kò láwọn àfáà mi ṣàlàyé pé a lè gbà tá gbogbo wa bá ń dórí ni pé a lè gbà a lè gbà a bára wa láwọn kọ̀ǹdíṣàn tó lágbára nígbà àwọn kọ̀ǹdíṣàn tá a lé kalẹ̀ lọ yẹn mẹ́rin tí mùsùlùmí ẹgbẹ́ ẹgbẹ́ ń kó sí lọ́dọọdún mùsùlùmí ẹgbẹ́ ẹgbẹ́ ló ti fẹ́ múlẹ̀ lórí kọ́dọ̀ ń gálẹ̀ wọn ẹ eh, wọ́n ní agbára jẹ́ wọn kò ní mọ̀ pé àdọ̀ ohun ibi sóbìnrin mà ti rùn bẹ́ẹ̀ ọ̀gá òun tó pé ọfẹ́ fa ojú àwọn mọ́ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́ra fáwọn ọra fáànù kẹǹkà mo fi ní kọ́mọ ọlọ́mọ sí lọ nìyọ gbogbo àwọn sìmẹ́ntì tó ń ta ìjọba dásìkò yìí nísìnyí àwọn tí ń ta sìmẹ́ntì yẹn lọ ẹgbọ́n bá jẹ́ kéfèé ni wọ́n lápèjúwe wọn a máa ń fi fa àwọn kọ́sọ́mù àwọn mọ́ra títí tó wọ́n lè wá bá wọn ibi tí wọ́n ti ń ta sìmẹ́ǹtì ní tọ́ wá bá wọn kò wọ́n lè gbọ́ bẹ́là fún wọn àwọn lè gbé dvd fún wọn àti tẹlifíṣàn lálá tí àwọn fi àti ṣe wípé ẹkú pé ní máa wá yí àmọ́ lórí àtùmárira nígbà mí àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ odidi tírélà ńlá nínú sìmẹ́ǹtì tẹ́lómi bá ti bù háyà jù bẹ́ẹ̀ lọ lọ́fẹ̀ẹ́ ìtírélà ńlá ẹyọ kan ní kéèṣe mútò ní sọ ní sìmẹ́ǹtì tí wọ́n lè fún lómi ìpè lọ́dún kẹ̀yìn àpọn tó ń bá wa participate pé ọ̀gá ń sọdún ní ilé ìgbà rí ìgbà ìdí ni pé táwọn afá bá ti rí sí ìkẹkàn kìí nǹkan kékeré nìkan làwọn ti wò ní ohun tó bá ti jẹ́ pé kékeré bá ti jẹ́ haram ọ̀kẹ́ sí irú haram bẹ́ẹ̀ lọ́pọ̀ rẹ̀ náà ti jẹ́ haram ló gbé kí bàbá wa bùn tẹ́ ìyá ló ṣàlàyé nígbà tó dé bẹ̀ yẹn ló pé òṣùn tó burú ń bẹ̀ láti gba irú àwọn àtijọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn lọ àwọn tó sọ pé bóyá ká gbà wọ́n fi májèmú yẹn sí pé ọ̀ wá gbọ́dọ̀ ọdún tèmi gbọ́dọ̀ wọ́n lẹ́ hárẹ́sì ìlàjàgbò ìlàjàgbò ìlàjàgbò tó ní ń kọ́ àwọn tó sọpá àgbọ̀dọ̀gbà àgbọ̀dọ̀gbà àgbọ̀dọ̀gbà ìlú fún ṣùgbọ́n tó wáyé fọ́ bá mú wá so mi ń bá ti tààlé ìfilẹ̀ kọ̀dọ̀ láti so ẹ̀mí papọ̀ kí wọ́n má rí àwa mùsùlùmí ní rí pé ẹ̀hẹ̀nẹ̀ ni wá àtẹ́ súnmọ́ ó jẹ́ fáwọn àfáà náà sí ilé tọ́gbọ́n ìgbà ìwọ́n àfáà ní wọ́n pọ́n tilẹ̀kùn ìpínlẹ̀ bí a sáyé yanjú rẹ̀ ọ̀làkùn dénú kan wọ́n ní èdè àgbọ̀dọ̀ wà afásúwà bún tẹ́lú àmúwárin àwọn sáwọ̀ ìyàwó Aisha àtàsáwà alìbùn àbí tọ́lẹ̀ ọgbọ́dọ̀ ìdáhùn mọ́dọ̀ àyíká méjèèjì wọ́n ní ọ̀lẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n méjèèjì náà rahmatan lana lẹ́rú ní kíyà àánú lọ́lọ́run bá fi ṣe fún wa kìí ṣe bọ́lọ́run bá gbàgbé láti gbáyà wà ní lórí àánú lọ́lọ́run bá fi ṣe fún wa kìí ṣe báyà ànẹ́bí ìtọ́ ọjà ànẹ́bí ọgbàgbé láti káàdì ìṣòwà ní lórí ìyá àgbọ́dọ̀ gbà ọ̀rọ̀ ẹ̀yọ̀ kí ó fi jẹ́lẹ̀ torí pé situation kọ̀ọ̀kan ibi sẹ́nu kọ̀ọ̀kan bá wà ń gbà ní yóò ti ta ní ibò yóò ti tẹ̀sìn rẹ̀ gbà ní ṣọmọ sàlàyé fún wa pé àfọwà Imam Shafi gbogbo àti wọn wà fi wà nílùú Iraq wọn kọ̀ndẹ́mù gbìyànjú lọ lómi gbónẹ́tà lọ́la ẹ̀rọ mọ́ wá ṣọlá yìí la nígbà tó délé ẹbí sọ́rọ̀ wájọ́dọ̀ olàmọ́ àhà ọrí àwọn olùmọ̀ ọbẹ̀ tó ti pé ẹ̀sìn irú náà là alẹ́ ìyá orí ẹ̀ ni lọ́ bá wọn wọ́n so onígbóná sàlùwàlá lọ́ bá wọn àbá rẹ̀ kìí táwọn àwábo kìí táwọn general people àwọn olùmọ̀ ọbẹ̀ tó ti dàgbà àbá ni wọn fàtàgọ́ ìjọba fàtàwà ló jẹ́ ẹ̀sẹ̀ ló kéde fàtàwà rẹ̀ àtàwọn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn a fi máa sọ pé fàtàwà mọ́mù ṣáfì ìfìlọ́kọjí àwọn fàtàwà tó ti ṣe pat àti àwọn fàtàwà tó bẹ̀rẹ̀ sí edit fàtàwà ó fi gbẹ̀rẹ̀ alfàtàwà mọ́mù ṣáfì alìjẹ́dìd fàtàwà mi tó túnṣe condition mi máa ń bẹ́jẹ́ ìpín máa ń bá rẹ̀ yẹn tó lè má ju kéèyàn orí léyìí lò kéèyàn orí léyìí lò. àpèjì gbogbo àwọn fàtàwà dáa ohun táà sọ yìí ní ìsìn ìsìn ìbálòpá rẹ̀ láwọn kọ́ńtì tẹ̀lé gbèsè tí ẹ̀jẹ̀ rẹ̀ ní pé ó fọ́n ọ̀rẹ́ òtúgbòdè láwùjọ ní ọ̀rọ̀ rẹ̀ mọ́kà ní gbogbo àwọn bàbá eré ìlú ti rí òtúgbòdè rí àti ọjọ́ àti ọjọ́ àfọ̀n ní ìsìn ọdún kẹsàn tó dàtà ṣùgbọ́n láwùjọ pé pé yẹn lè bá rẹ̀ débi pé ẹ̀yin mẹ́ta náà lẹ́jẹ́ mùsùlùmí láti kú gbogbo àwọn yòókù tètè nínú wọn wọ́n sì nífẹ̀ẹ́ yín gan gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ti máa ń ṣe sí wọn wọ́n wá gbé kan rẹ̀ láti jẹ́ tó bá kọ wá sọ pé à ẹ̀sìn ìwé gbà ó lè fẹ́ mú kẹ̀mí lọ́wọ́ ó lè fẹ́ mú sọ àtàyẹ̀ yẹn lọ́wọ́ ó lè fẹ́ mú kóyìnra dání àbẹ́ẹ̀bẹ́ ìlú lọ ṣùgbọ́n láwùjọ tó wá bí àyè ògbèrè ìdíwájú fúrú àwà yìí ní tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìkọ̀ sẹ́ni kẹsàn tó jẹ́ sí ní òkúta àjọ ń ti bá ń wọlé wọ̀dé ní ìtẹ́lẹ̀ tí wá ló ń gbéra ìsìn bọ̀ wá alìmọ̀hìn ó jẹ́ kí àwọn àfáà kún ó pín méjì lọ nítorí agbègbè nípa pé sáà lè gba ẹ̀bùn wọn àbá lè jẹ fún wọn lórí ẹ̀bùn yẹn nìkan ní àwọn sọ̀rọ̀ nílé gbogbo yòókù ẹgbẹ́ ọdún àná ó lẹ́ fún mùsùlùmí wọ́n ń kí wa àwọn náà wọ́n ń kí wa pé tó àwọn ẹ̀rọ akọ ọdún àná àgbọ̀dọ̀ dáwọn lọ́wọ́ pé tó ọdún ní ó nínú ṣẹ̀ríà lẹ́ àgbọ̀dọ̀ kí wọ́n o kúta ọba adébí fọ́mọ ọgbọ̀dọ̀ máa so kó ká nífẹ̀ẹ́ lọ́ra kọ́bẹ́kọ́bẹ́ wá fún un torí pé ṣàárù wọn ni àsìkò wọn ò tí ìdé kò sí kọ́bẹ́kọ́bẹ́ tí máa ń bọ́dún wọn dé ni ẹ̀ẹ̀wò lè tí wọ́n máa ń tàbí ìbọn tí jẹ́ ṣe báńgà rẹ̀ báńgà àgbọ́dọ̀ jẹ́ nìkan tí ipá wa torí ẹ̀ nínú ṣẹ̀ríà là ń sọ wa àsọfẹ́ bá wọn yìí tàbí yìí tí ó máa ń ṣe bí disco tí máa ń tẹ́ níyàn yẹn wọn ṣe tàbí ẹ̀jẹ̀ bàwá náà wá ní ṣọ́ọ̀bù láàrín bá lọ kó iná sí ìdálọ́ kó nẹ́bò tó ní sí ilé ẹgbọ́ ọfá ní wọ́n lè mọ̀ pé mọ́ ẹnu fáwọn ọ̀gbádùn lọ́dọ̀ wa ń bí gbogbo yá ẹ̀rí rò kódà àwọn àrẹwọ ní ẹwọ́dọ̀ ó pètò wọ́n fẹ́ kó lọ ilé mi lọ́ndì 25 tàbọ́ndì 1 tàbí tó bá di ọ̀dì 2 ń kó lọ bẹ̀ tó bá sì kọ ọdún wọn lọ lẹ́ ọ̀gbọ́dọ̀ kó lọ lásìkò ní ó tó kó lọ lásìkò léyà tó bá bọ́ sásìkò yẹn gẹ lọ parí ẹ̀sẹ̀ lọ fẹ́ ṣe jọdún wọn kó ń takò tó lọ gbogbo yẹn àwọn gbogbo yẹn làwọn àfáà yẹn jù nìyẹn kò sí kò sí gómìnà wa ti bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ bá dé ìbàdàn yóò sì ìbàdàn mọ̀ lásìkò yìí tó tó tó o pé ọjọ́ ìwọ́rọ̀ ẹ̀sìn mọ̀ pé ẹ́ tí wọ́n rọ̀ dúgbọ́dé yìí ó ti kó àwọn bèbí ibẹ̀ lónìí rẹ̀ tí wọ́n bá rẹ̀ ní <laughs> yẹ̀rẹ̀ tọ́jà mẹ́sùn wọn lórí bẹ́ẹ̀ àmọ́ ìwòsàn mi ló ti ṣe pé lásìkò léyà tí àti ẹ̀nímọ̀ pé léyà ń bẹ ń sàárà lásìkò súnà rẹ̀ àti ẹ̀nímọ̀ ẹni tẹ́ ìpàdàjí náà sí ìkòrò bí i mọ́rọ̀ lómìnà mùsùlùmí àwọn tẹ́ ìfọ́kẹ̀ wọ́n dọ̀ sí gẹ́nà àwọn tó ah! àwọn ilé yẹ sí wọ́n dá ọ́dá àwọn tó gbé wádẹ̀ láti wá ah! níjọba tó dá báyìí ah, àwọ̀dọ̀ nífẹ̀ẹ́ lórí ilé ìlú kọ́dà gbogbo ohun tó lọ kó bẹ̀ ní láwọn ìdí ìfẹ̀ǹkẹ́ nìkan so àlùfẹ́ náà wọ ara wọn ni o ẹni bá kọjá ń bẹ̀ tó fẹ̀gbẹ́ gbágbèjì ìyẹn nílé wọ ara rẹ̀ gbogbo àwọn kẹta bá ti jẹmọ́ bí ẹ̀wọ̀ ní ìyẹn ni ṣùgbọ́n ìsìláàmù wa tọ́lọ́run bá ní ó yé wa débẹ̀ tí ọba yé wa débẹ̀ ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń débẹ̀ báyìí ẹ̀ẹ́tẹ̀ máa gbọ́ ohun tó ti ń ṣe é Bọ́ọ̀lù jẹ́ àárín ibi ilé. Ọba sọ̀rọ̀ gẹ nínú mọ́tò gẹ tó jẹ́ kiri kẹ wọ́n bẹ̀rẹ̀ lè ọkọ̀ ilẹ̀ dà. Ẹ̀yà ayẹ́ òye ní tí ẹ̀yẹ ẹ̀sáàmù káàkù ní ìdá. So, yàrá nínú Islam, ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀gbẹ́jú, ó sì tóbi. A sì gbọ́dọ̀ bàbá rẹ̀ lórí ẹ̀. Torí pé lórí ẹ̀sẹ̀ lórí ìbáǹtorí ẹ̀sẹ̀ yìí nígbà torí ẹsìn torí ẹsìn wa yìí tó bá gbó ọmọ lọ́àbí wa tó lè lè máa sọ̀rọ̀ ní lè faradà ṣùgbọ́n bí ẹ̀sìn ní ọbẹ̀ wulẹ̀ nítorí ẹ̀ ní o ṣùgbọ́n dàtí ìjìnlẹ̀ wájẹ́ láwùjọ ti wà yìí wọ́n bá ń sọ̀rọ̀ sẹ́sìn òfin ìlú tayà lára wa ṣùgbọ́n tó bẹ pàpà bọ ọmọ lọ́àbí wa báyìí á kàjú lè borí lórí ẹ̀ abẹ́lọ́hùn ọlọ́run bọba àlejò ọlá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ọdún wa ọdún léyà ọdún ìtúnú àwẹ̀ àti ìjọ ìjọmọ a òun náà lọ bá wa mùsùlùmí bákan náà táwa ṣọ́ra àwọn olè pọ̀ tí wọ́n ń jẹrìí lákòókò yìí o ká má jẹ́ kí dúkìá wọ́n wà náà tí wọ́n kò wọ́n ń jalè pàpà jùlọ Abubakar bàbá Abubakar ìpínlẹ̀ ń sin adìẹ ọlọ́run ò ní bí kí adìẹ yọ jẹ́ ẹgbẹ́ òde o nípa ìtọ̀dọ̀ mi lánàá mọ̀ pẹ̀lú ìlọ́bẹ̀ wíwọlé báyìí wọ́n jí wọn lápòlápò ni wọ́n kó sínú sáìsì jẹ́ wọ́n sì lọ jí níbi kan adìẹ ọ̀tá àkọ́kọ́ wọn jẹun fájú ẹni nípìnlẹ̀ akákẹ́ ìpín ìsìn àwọn dáńtì wọ́n jí yí èèyàn ní èèyàn tó ti fún ni wọ́n lè dì wọn ẹ̀rù ìlọ́gbà mi gbá yọ́ da kí n tó tu sí ìlọ́gbà wọn yẹn sọ́ra àmọ́ ń sáábà ń bẹ̀ òun gbà tó gbogbo yẹn sápadà dé tá a tu báyìí wọ́n sápadà dá àwọn adìẹ wọ́n di mẹ́jọ síbi kan wọ́n di mẹ́fà mẹ́fà sí ilé ìlú ọjọ́ twenty àwọn àkùkọ sí ìsàbò ara àwọn àkùkọ so ẹnìkan ọ̀kan náà ló kúnú rẹ̀ ẹyọ kan náà ló kúnú rẹ̀ so àwọn tí ń bẹ ládùúgbò ń bẹ àjẹ wọn kọ̀ọ̀kan bẹ ń bẹ àwọn kan bẹ bí ọyọ àti ẹ̀mọ́ ní wọn ní agbátẹ̀sọ wọn pé pàtàkì wọn bá padà ń gbọ́ ó kálukú lè máa àwọn èèyàn wà ń wò pé àwọn èèyàn ní pé kí n ṣàjẹ́ ìtàwọn ti ṣàjẹ́ ìtàwọn ẹlòmí sọ pé bí ọ̀sẹ̀ tọ́mọ ni wọ́n ti gbé tòun ẹlòmí sọ pé bí oṣù tọ́lọ ẹ̀yán kọ́kọ́ tọrọ àmì làgbà náà. àwọn ọ̀gá àwọn ẹgbẹ́ gbogbo yìí dáa kò yẹ kẹ bèrè bèrè dandan táwọn ajẹ lọ jẹ láàrù ajẹlẹ lámẹ́rin ajẹ lọ jẹ irú mọ́sálà tẹ́lẹ̀ yìí jà ṣùgbọ́n tọ́lá ìbára ẹgbẹ́ oúnjẹ alámẹ́jẹ́ ajá lórí ẹ̀ ní ṣe síbẹ̀ kọ́ kéèyàn ó túlẹ̀ kí ni ìjọ máa jẹ ó ti ṣe kó wọlé rẹ̀ lọ tó síbẹ̀ kọ́ kéèyàn ó túlẹ̀ kí ni ìjọ máa jẹ náà ọ sọ̀rọ̀. Thank you. láti ṣe ìjọba ìjọba tó fọ́ àwọn ìwé àwọn ìdìbò ìṣẹ̀lá pé ní àjọ ní ọdún nínú àwọn àjọ. Ọjọ́ ìbàdí rẹ̀ tí wàá ilé ìlágbára máa ń kálẹ̀ bá yẹra. Ìbàdí rẹ̀ ni yóò ṣe ìlú ìṣẹ̀lá. Lọ́sí ìjọ àpòpọ̀ ṣẹ̀ṣẹ̀ ìbàdí rẹ̀ tí wàá ti bá ṣe ìṣẹ̀lá wà. Ṣé tí wọ́n rà? tí ẹ gbé fún ààrọ̀ rárá ọ̀ ìyàwó ọ̀rọ̀ gbé fún tọ́wá ìfọ́n bá rà ní ìgbó rẹ̀ òtún tó burú ń bẹ́ tọ́rọ́jà sí mi ìtàlẹ̀ tó pẹ̀lú ẹ̀sọ̀láwù tó ní asọ́rọ̀ níbẹ̀ ni ọjà tí yẹn bá ń tà ọwọ́ akọ́sásìkò ọdún wọn tí wọ́n wà rà rárá ọ̀ kò pé tààrọ̀ mọ̀ yẹn tébọ̀ tí wọ́n yẹn sọ jẹ́jẹ́ rẹ̀ wọ́n kásọ ọdún wọn wá tí wọ́n wà ń sọ rárá ọ̀ pé tààrọ̀ mọ̀ lélẹ́yàwó tó ti yára ń sìn so ẹni tó jẹ́ aláṣọ tí wọ́n bẹ̀rẹ̀ lásọ wọ́n rẹ̀ ṣàjọ̀dún rárá o kì í pé wọ̀lú kéèyàn bá wọn ṣe ẹ̀rọ àṣẹyìn ìyẹn ń tajà kọdún owó tó dé kọdún owó tó dé nìyẹn fi ń tajà ètò ṣe ìyẹ̀wò pé á ah, kí lọ jáwó lásìkò yìí ó kọ́lẹ́kọ́lẹ́ ọba lọ kó tàbí kí lọ jáwó lásìkò yìí ó eye tajà yẹn tẹ́lẹ̀ ọdún wọn lọ́sẹ̀ tó fi sọ orí ọjà yẹn lọ́sẹ̀ ń tà ìyẹn làwọn afáàfáà ọ̀kọ́ tí ì jẹ gbọ́ ẹ̀kọ́ ohun tó ń ta àlá lónìí ìtọ́jú ohun tó ń ta ohun tó tẹ̀tọ́ ni àwọn tí wọ́n fẹ́ rà ọwọ́ wọn lélẹ̀ yìí fún tó ti gbọ́dọ̀ máa lọ béèrè sí ẹ gbọ́dọ̀ bí ọsọ tí mo ta fún yẹn gbọ́dọ̀ tọ́jú o adìẹ tí mo ta fún yẹn gbọ́dọ̀ pa fọ́dún o gbà àwọn ẹlẹ́rìí ń tẹ̀rẹ̀ lọ́jà tọ́ba dá sèbùwà tó ń bọ ìyàbọ̀ bàbá níta tó gún oòrùn wọn lọ rà tọ́jà níbi ilẹ̀ ẹgbẹ́ lè máa sọ ń do ìjòkó gan ń do gan pé ah àti ẹ̀bá mi wò ó sí ẹ tó sì tó tó mùnúmùnú dáadáa torí ìjọba tí ọba lẹ́rin lára nínú dáadáa làwọn fi ń pọ̀ yàtọ̀ bàbá o ọwọ́ àgbọ̀ ọbẹ̀ ọba lè ti wà sí fún un pé rírà ó lè yí sáré ní ẹ̀mí kan máa sí ó lè yí sípò ọ̀dọ́ rẹ̀ nílé ìlú wa kò sí lọ́dọ̀ ọ̀dẹ̀ torí kò sí àtọ̀ǹta wàhálà lọ́nà ẹ̀tọ́ ni. Gbogbo ẹ̀rọ ni bí i Muhammad sallallahu alaihi wa wọ́n ń ta làdúgbò wọn ń tagbá àwọn míì ti ń rà lọ́wọ́ wọn tó tó bá ra àti wọn lọ́ọ̀dún sọ sí ìjẹ́ láàrin àwọn kékeré láàrin ara wọn àwọn ni wọ́n lulú lọ́dọ̀ wọn lórí àgbẹ̀ náà tó ń tọ́ dàpọ̀ àgbàdo ni tó ń wá rà àgbàdo lọ́wọ́ rẹ̀ tó ń tètè ìtọ́ ṣùgbọ́n kẹwàá àjọ tó bẹ́ẹ̀ wàá bùn bẹ́ẹ̀ gbọ́dọ̀ bùn kó wọn bùn yín lẹ́bùn làásọ̀ mi lórí bóyá yẹn ti wá bùn lẹ́bùn ara o àwọn àbọ̀ òṣèré wọn tẹ gbọ́dọ̀ wọ́n yẹn jù yẹn gbé yẹn gbọ́dọ̀ bùn wọn lọ́dún sọ́kùn pé wọ́n ń sọdún wọn pé mo fi lòó lẹ́kùn là ṣùgbọ́n ọ̀rà ní gbowó rẹ̀ kò sí ohun tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn ọ̀dà ọ̀tàrà rẹ̀. Náà kìdìdá àwọn ìgbésẹ̀ ọkọ̀. Ṣé o ti bẹ̀rẹ̀? Náà. Ọba ẹgbẹ́ nípa ìbéèrè fún ìbéèrè, ẹgbẹ́ gbọ́dọ̀, ẹgbẹ́ àwọn ìgbìyànjú tí wọ́n lè wò pé ìfún ìgbà tó bá mú ìgbó àwọn owó nígbà ó pé ìfún ìgbà àwọn ọ̀sán tó gbòó bì fún ẹgbẹ́ gbọ́dọ̀ sí tẹ́lẹ̀ ní ilé ìfẹ́ ìgbọ́dọ̀ sí tẹ́lẹ̀ ní ilé ìfẹ́ ìwọ̀n ni òfin sí ọ̀sùn látara pé ẹ̀rọ gbọ́dọ̀ sí tẹ́lẹ̀ ní ilé ìlú yóò bù ṣùgbọ́n òun ti kó nǹkan méjì papọ̀ sínú gbogbo wo tó kú yẹn kí ló kí àníyàn wo ni ọ̀pọ̀ àmọ́tàwà ó sì rọrùn kó o jáde bí ah, àníyàn tó ní wọ́n bá gbà ní ìdí ìbáná nìkan ọdún gbẹ̀ngà ah, ó jìnà láti máa ń ṣe nǹkan tó ń yàn lójú gbowó lásìkò ìjọba nígbà ní ìfọwọ́ àbọ̀ wọn. tó ìyẹn náà nìyẹn lè sọ sí irú bẹ́ẹ̀ ti rọra ibi mo ra ní pé èyí ò wulẹ̀ bí Ìjọba wà tó àwọn tó lẹ̀ fẹ́rà láti jẹta ni ọmọ inú òun mo ní kọ́ bá má jẹ́ wá láti jẹta. À ẹ̀yìn orí tán bọ̀ ọdún yóò bọ́lẹ̀ ẹ̀fẹ́ fàgàdà. Lọ́rọ́jú ti wà yóò. Ẹ̀sọ́lọ̀. Nípa àwọn ọ̀rọ̀ lẹ́yìn, àwọn ìlú wà lọ pé àtìkù ní àwọn ọmọ Irú ètò tó gbé kalẹ̀, ètò January to December ní fi hàn break. Tó fi àwọn afá sọ̀rọ̀ láti yẹn. Òun ti ń ha láàbì. Sọ́bà rẹ̀ tó bóyá ọ́fẹ́ lọ kíyà tó ti ń gbọ́dún wọn lárugẹ ní ọwọ́ àárọ̀. ṣùgbọ́n tó kọ́mpìnì wa àsìkò ìgbà tá a máa mọ̀ pé tá a àbá lóṣù ẹ̀rì ẹ̀sìn ṣùgbọ́n ní lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn àgbẹ̀ àkókò wọn pé o arére o atọ́ọ̀dì o lásìkò tọ́pọ̀ jù àsìkò yìí lọ́pọ̀ jù àsìkò yìí ni ní sọ wá tó ní bóyá àpò àgbàdo wá fẹ́ fi àpò àgbàdo mẹ́ta wọ́n fẹ́ fi yọ gàtà ní ọmọ àtọ̀ọ̀dì ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ní ọmọ yẹn nípa pé àwọn nǹkan tó bá jó ní wóró níjọ́ tá ń lọ wá fẹ́ ṣe tá ń lọ wá ṣe yẹn gẹ̀ẹ́gẹ́ tàbí ṣe mọyé tá a ṣe ìdá kan nínú ìdá nínú ìdá kílẹ̀kọ̀ ìdá ogún ẹni tó bá rí pé àpò kan nínú àpò ogún mẹ́rin yọ ọ́ kó tó di pé oúnjẹ máa sọ pé mo jẹ lápẹ́já lówó oúnjẹ tàbí lówó ń yọ owó fi ní báyìí ń bẹ̀ àpò kan nínú àpò ogun àpò méjì nínú àpò fọ́ọ̀tì àpò mẹ́ta nínú àpò sísì àpò mẹ́rin nínú àpò eighty àpò márùn nínú àpò hundred ní ti máa lágbàdo tàbí lọ́kà bàbà tàbí àpò ni àpò márùn-ún àpò márùn-ún yìí ti yọ ọ́ àmọ́ mi ló wà ló wà fún un pé ọyọ kó fún pẹ̀lú ipa lónìí rẹ̀ bí ò bá gbàgbé nígbà tó ń gbé àwọn ìgbẹ́ àbí tó bá tà tó bá kó lọ́wọ́ àti ẹ̀rọ ìfọ́lẹ́mi tó bá wọn tà tó kó rẹ̀ fún àbí ọkà máa yọ wọn náírà níbẹ̀ ọkà máa yọ wọn náírà níbẹ̀ ṣùgbọ́n dáa púpọ̀ tó bá yẹ fáwọn èèyàn kọ́ bá wọn tà.

Ìjọba ìpínlẹ̀ ìlú tí a bá ti gbéṣẹ̀ rẹ̀ ni wọ́n ní ìsinmi. Àwọn kàrí ìtàkùjú rẹ̀ ni, iye yóò tọ́ bá jẹ́ ìdákanì tó ń kí rẹ̀. Tàbí pápò 25 lẹ́yọ, àti díẹ̀ nínú tó wù ní sáàbọ̀ lórí ọjọ́ ogún ìdáná ìdìbò pé ìlànà ìlànà àpò ni wọ́n jẹ nàìjíríà pẹ̀lú rẹ̀ kọ́fà máa jẹ́ pé ìdá kan nínú ìdá omi ìdá kan nínú ìdá omi ṣùgbọ́n tàbí wọ́n máa wọ àgbàdo báyìí tí àgbàdo yẹn bá ti ń lé ní tí àpò mẹ́ẹ̀ẹ́dógún lò àpò fifteen lóòkè tó bá ti ń lé àpò méjì làwọn àṣàlẹ̀ ń bí àkáǹtì àkáǹtì ọ̀dọ́ ọ̀tàrà wọn. وانا فهمت كشر الله